orí yín máa bù ú. sẹ́mi ni mò ń bọ̀ lẹ́rí lẹ́ ń sorí lẹ́gbé lẹ́gbé àbórí ń ta bàbá ńlá kú bàbá yín ni tẹ́ ẹ̀ bá fẹ́ fẹ̀gẹ̀wẹ̀ ẹ ṣílẹ̀kùn kẹ́ ẹ rọra jáde torí mo mọ̀ pé inú afẹ́fẹ́ wèrè kan lẹ́ ẹ̀ bá débi káláwọn ọmọ mi mọ̀ pé ẹ wọ bínú wọn ó ti dá sẹ̀ríà fún yín ẹ ṣílẹ̀kùn kẹ́ ẹ jáde. kú lè ti kú o ìka tẹ ìjà sí mi o èyí tó bá níjà nínú yín ò sì ní rí ìyá ẹ mọ ẹ mọ ìlọ ẹ̀yin ti ṣe ti yín èmi fẹ́ ṣe tèmi irú ọdún wo ló yẹ kí n fi yín pa ọ ẹ mọ̀ bọ̀ ẹ mọ̀ bọ̀ ẹ wá jókòó bí kí n máa wo Africa Magic tó ti yé yín ẹ fi síbẹ̀. tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ wò ẹ lọ YouTube kẹ lọ sí OAP TV kẹ ẹ mọ̀ wò mò ń bọ̀ wọ́n dá sẹ̀rí àkúnyẹ́. ẹ má dẹ́sà ejò.